الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد حدثني الله سبحانه وتعالى أفضل الصلاة والسلام على محمد صلى الله عليه وسلم إن شاء الله أطمع تطول لذلك ولكن الرسالة في الإمام ابن عبد الملك الكيرواني رحمه الله تعالى أقول تسود واني ولا يغفل المسلم أراضي اللائم mùsùlùmí kò ní wẹ̀ fún bàbá rẹ̀ tó jẹ́ kékeré wàlá ìkéwòwò kábàrà bákan náà kò ní sinmi bàbá rẹ̀ tó jẹ́ kékeré pẹ̀lú pé kó ṣe omi ó gbé sínú sàárè إلا أن يخاف أن يضيع الجواب àti tí mùsùlùmí bá ń bẹ̀rù pé bàbá àwọn tó kún kékeré àbí ìyá àwọn tó kún kékeré tí òun ò bá sí òkú ni ó rárí ìgbà ẹni kan pọ́ǹtì tí apá àfihàn ilẹ̀ yìí pọ́ǹtì tí ó lágbára ni ló ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n gbé igbájú ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n gbé igbájú níbẹ̀ kí la mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ gbé igbájú níbẹ̀ ó ní pé ìjẹ́ òbí a máa jẹ́ nǹkan tí yóò lè lára wa débi pé àá wò pé kí lẹ́yìn ìjẹ́ ń sọ yìí bóòlù máa ti jẹ́ ní pé ṣe pọ́ùn nǹkan ni yóò gbé bàbá mi sínú sàárè pẹ̀lú bàbá mi kì í ṣe mùsùlùmí àfiwẹ́ ẹ̀sìn yìí èmi ò mọ lọ́ẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ ó ní pé àwọn ẹlẹ́sìn kan ni ó sin àwọn tí wọ́n bá jọ ń ṣe ẹ̀sìn mùsùlùmí ó sì mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni kékeré yóò sì kékeré ẹgbẹ́ kékeré ní ẹ. ìdí ọba mùsùlùmí ní sọ pé òun lòún fẹ́ sin kékeré bóyá nẹ́sẹ̀sìtì ló dé torí pé kí òkú yẹn má máa rùn torí pé kí òkú yẹn kó mọ́ kó ìnira báwọn ará àdúgbò òun ni a àtẹ́gbẹ́ sí ìsìnkú sọ ìpìlẹ̀ òní tó mùsùlùmí yóò sì mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kékeré yóò sì kékeré ẹgbẹ́ rẹ̀ a máa ń fi òkun kékeré lẹ̀ fún àwọn kékeré ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí náà ni ابن أبي زيد القيرواني رحمه الله تعالى عنوان بن جوافي خلال الجوافي ètò ìwọ̀lá lọ́wọ́ ìbò mùsùlùmí àbáwọ̀ ta mùsùlùmí ò ní ẹ̀sùn àfẹ́ ẹ̀sùn jẹ́ kékeré wà láyé tí ìlú kọ́bùrà bákan náà tòmí gbé sínú sàárè ìlà àmì àpapọ̀ àyẹ̀dẹ́ á báyìí wáàbì ìgbà yẹn ni yóò gbé sínú ìtòlù ìgbà tí àbùkọ́ tó jáde láyé tààlà pé ní àbùkọ́ yìí ó náà ní ibi tí ọ̀pọ̀lọpọ̀ wa ta àmọ̀tán rẹ̀ wọ́n lè tó dó sí ànábìwá Muhammad sallallahu alaihi wa nígbà tí àbúkọ́ ní ìtòkàrà wá jáde láyé ọmọ rẹ̀ tó ń ṣe àrùn rọ́bì aláwọ̀ ánì ó wá sọ fún anábìwá Muhammad sallallahu alaihi wasallam ìpè dájúdájú ìṣẹ́ ọlọ́mọba ó ní ìnà àmàkà dájúdájú ọ̀nkù rẹ̀ torí pé àbúkọ́ ẹ̀gbọ́n ló jẹ́ fún bàbá àmẹ́bíwá Muhammad sallallahu alaihi wa sallam òun wá sọ fún wípé inna ammaka ash-shaykh àbọ́ọ̀mùlà ọ̀nkù rẹ̀ tó ń ṣe bàbá àgbàlagbà yẹn ẹni tó ṣe kó ti sọnù náà ti láyé قال النبي صلى الله عليه وسلم اذهب قواعد أباك السؤال بما بارك قولوني sínú ilẹ̀ bí bàbá rẹ̀ kò lọ so kí ló fà òun wípé kò ń ṣe ẹni tó ṣe pé àwọn èèyàn tí wọ́n bá rúkú àníwọ̀ Muhammad sallallahu alaihi wa sallam kò sọ fún Ali radiyallahu anhu ike kó lọ wẹ̀ fún òní kó lọ wẹ̀ fún ilé ìlàpá àti sọ wípé mùsùlùmí ò ní wẹ̀ fún òní ní òkú bàbá rẹ̀ tó jẹ́ kejì ìyẹn nọ́mbà wọn bákan náà a ní àyàfi tí ó bá bẹ̀rù pé kí òkú yìí wúra rẹ̀ ṣùgbọ́n tí ó bá bẹ̀rù àwọn kékeré ẹgbẹ́ rẹ̀ wọ́n ṣètò òkú rẹ̀ ní ìlànà tí wọ́n ọ̀làkọ̀tẹ́ nǹkan tó le lára láti gbà ní sọ̀lẹ̀ ní gan òun ní ọfẹ́ ṣètò bàbá tó jẹ́ kékeré wọ́n máa ṣọ wọn mú gbogbo ẹ̀ ó dáná òun náà mú kó wà bá àwọn òbí ṣe mùsùlùmí ṣùgbọ́n yóò bá wọn ká sí i eléyìí ó ń ṣe nǹkan tí ó kọ̀ ní sọ̀rọ̀lọ́wọ́ Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí àbúkọ́ọ̀lù tó jáde láyé tó ṣẹlẹ̀ àbúkọ́ọ̀lù tó sọ fún ìpè iná àmà kẹ̀ṣẹ̀ká àbọ̀ ńlá ọ̀sán ọ̀nkù rẹ̀ bàbá àgbàlagbà bàbá àgbàlagbà àbọ̀ ńlá tó jẹ́ ní tó ti sọnù tí ó mọ̀nà kọ̀mọ́t tó ti jáde láyé kọ́lá ìbá kọ̀wárí àbáàmì anábì sọ̀lá àtàlá ní lọ́gbọ̀ bàbá rẹ̀ mọ́lẹ̀ anábì sọ̀lá bá wà pẹ̀sọ́lá kò sọ wípé bàbá yìí wọ́n gbìyànjú fún mi ó ń protect mi nígbà tó ń bẹ láyé ó sọ fún àmì rọ́bì aláwọ̀ àti ìdílé ìbá kọ̀wárí lọ́gbọ̀ bàbá rẹ̀ mọ́lẹ̀ ثم لا تحدثن شيئا حتى تأتيني تمسك قبات دماءك بوابا فذهبت فواريته وجئته وأمرني فاتصلت ودعني قلنا اسمه بغضاء ملكا وابن محمد صلى الله عليه وسلم قلت الأول هو lẹ́yìn ànábi sallallahu alaihi wa sallam ti ṣàdúrà fún mi. so ìpìlẹ̀ kò ní pé àwọn ẹ̀kọ́ orí òkú tìbìrì wíwú ẹ̀kún òkú òkú mùsùlùmí òkú tìbìrì àdú ẹ̀kún ìlọ́gbọ́n máa ń inú yẹpẹ̀ káàbò máa ń wulẹ̀ eléyìí àwọn tìbìrì ẹgbẹ́ rẹ̀ ni wọ́n ṣiṣẹ́ rẹ̀ àyàfi tá bá bẹ̀rù pé kí òkú yẹn kó mọ́ rárẹ̀ kó mọ́ di nǹkan tí ó dóorun lẹ̀ ládùúgbò ẹ́ àṣìṣe ni lè kó sí anábọ̀wọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sí ipa àkàndì rọ́bì aláwọ̀ àìní ipa aláṣẹ. Sọ̀rọ̀ tó jẹ́ kékeré àti ẹ̀sìn bẹ́ẹ̀ náà ní kí o sì lè lára. Ọlọ́run bá tún sọ fún anábọ̀wọ̀ Muhammad sallallahu alayhi wa إذ ولا تصلي على أحد مات أبدا على أحد منكم مات أبدا الله رسول محمد صلى الله عليه وسلم ما كان سيئة كامل ومنافقين تشتبطوا ما كان سيئة كامل ولا فكان ولا تكن على قدر مد التعليم مد التعليم ولا تصلي على أحد منهم معك أبدا مد مسكتك من وراء هناك في مسجد مستدارة مات أبدا إذا بقوا من وراء ولا تكن على قبر قبر الشعريرك إنهم كفروا بالله ورسوله wọ́n ṣe kìkìrí pẹ̀lú ọlọ́mọba àti òjíṣẹ́ rẹ̀ wọ́n máa tún wọn bá tún kó lù wọ́n rẹ̀ kú ní kíni wọ́n kú ní kòkí rẹ̀ sọ ayé ẹ̀yìn ó kílẹ̀ ọlọ́mọba kò mú ọ̀nà wọn Muhammad sallallahu alaihi wasallam ó gbọ́dọ̀ kí mo ti kankan náà wọn mùnàfíì mùnàfíì kébèrè ni ó kàn fi Islam kò ní ìlú níbi tọ́lọ́ fi ní bí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kó má kí mu tí kankan ní àwọn mùnàfíkì lára òun ni tó kékeré ni wọ́n tó kékeré ní àǹtí nìkí lára àǹtí nìkí lára قل الله سبحانه وتعالى فرحمة نبوة محمد صلى الله عليه وسلم ولا تكن على قبر قبر السرير تركة إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون إنهم كفروا بالله ورسوله وجد الكريم ورحمه سبحانه وتعالى ولا يكون جديد وقت من جديد من فوقيه وكذلك وفي الحكمة نصار فيه ẹni tó bá jẹ́ kékeré nínú àwọn ènìyàn wa a ní وإنوا بقنا أعطيهم كيفهم ولا أعطيهم أعطيهم كيفهم ولا سريجا فاسلي إمام الدين قد تواحد ولي ضلحت أحب إلى أهل العلم من الشرق ní ọ̀sẹ̀ tí ó kọjá abára wa sọ̀rọ̀ nípa àdáhà òun náà ní ọ̀nà tàbí tí ń gbẹ́ sàárè lẹ́yìn tá a bá gbẹ́ sàárè ibi gbígbẹ́ tí àwa kan láwùjọ wa yìí wọ́n ti máa gbẹ́ bí ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ rẹ̀ níbi tó jẹ́ ti tó kọjú sí kíbla wọ́n ti gbẹ́ bẹ̀rẹ̀ tó ń mú ojú ní títí tí ó gba òkú yẹn wọ́n ti kọ́kọ́ gbẹ́ kóòtù yẹn tó ṣe ká ìlú òkú sínú ẹ̀ wọ́n tún wá gbẹ́bí ẹ̀gbẹ́ kan ní ẹ̀gbẹ́ kíkúlà ní gbígbẹ́ tó ṣe pé yóò pa òkú wọ́n má ju ìlú rẹ̀ eléyìí wọ́n pè ní àdáhà wọ́n á mú gbẹ́rù sàárè rẹ̀ níbi tí ilẹ̀ bá ti lé níbi tí ilẹ̀ bá ti lé níbi tí ilẹ̀ bá ti lọ kò yìí fún wọn láti gbẹ́rù sàárè ìbáyìí tó yìí wá láwọn ń gbẹ àwọn kì ní ọmọ ṣubú léra wọn tòtòrí ẹ aṣáàpù agbẹ́ ìpìlẹ̀ ní gbígbẹ́ ẹ̀ẹ̀kan ilé ìlànà ṣe láwùjọ wa ní ṣùgbọ́n àti sábà tí ilẹ̀ bá ti lé sábà ṣe é báyẹn tán wọ́n tún gbẹ́ ibi ẹgbẹ́ síbla ìbẹ̀ ni wà á òkú yẹn sí wọ́n wá gbé ìkẹkẹta mi sí aláàbí òun ni àwọn bíjì wọ́n fi fi ojú bẹ̀. àtọ̀tún wa pé torí lé bí àwọn kẹkẹ ìgbàmọ́tẹ̀tẹ̀ ní access sí òkun rẹ̀ òun wọ́n fi ń ṣe eléyìí. lórí kẹkẹ ọ̀gá ni kẹkẹ ọ̀gá ni wọ́n ṣe àdáhà yàtọ̀ sí ṣáàpù. في حكم يوم القيامة سوى اللحظ أحب إلى أهل العلم من الشخص أما أولما من يتقبى اللحظ يتقبى الشخص له وهو يحفظ للمجلس تحت الجر في أحد القدس قبلة القبر ونكي وفى حيث في وقسي في قبلة طارئة وذلك إذا كان سربة سربة لا تتعجل ولا تتفكر eléyìí wọ́n ní a máa bẹ tó bá ṣe wípé ìyẹ̀pẹ̀ yẹn jẹ́ ìyẹ̀pẹ̀ tí ó lé tó ṣe pé kò ní máa tú tí ò ní máa dàwó ọ̀kàláríka fún ìdàbí ọ̀sùn ìlú láti sọ̀rọ̀ ọ̀rọ̀ àríyìn ìṣẹ̀lẹ̀ إليه وشي يكون بشاء محمد صلى الله عليه وسلم لكن أصابته باسم كل سوق الله أصابت صلى في عشر كفاري صوابته بقول لسوء من كل سوق الله والتكبير على الجنازات أربع تكبيرات sábà fẹ́ kí wù sí òkú lára kábàrà mẹ́rin la máa ń ṣe kábàrà mẹ́rin òun la máa ń ṣe tá a bá fẹ́ kí wù sí òkú lára a máa kí wù sí òkú lára òkú wo ni kò ń ṣe òkú kékeré òkú mùsùlùmí náà máa ń ṣe òkú lára alẹ́ lọ́mọ bá sọ fún anábì wa Muhammad sallallahu alaihi wa sallam èké wàlá àtúntàn ní aláàhàdì ní kó مات أبدا ولا تقم على قبري إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون الله أن يمكن سكة سن ولا ركوب قل أنظر بالتعليم تريدوا شكل في الوالنظر أسود الشيء وما تنبوا كيف وكنبوا كيف sọlá sọ fún alẹ́kan á ń kírun tí òkú kékeré lára ẹlòmíì yóò wo pé bàbá rẹ ìyá rẹ ó tẹ̀mọ̀ pé bàbá rẹ ní kékeré àbó ti ṣe àwọn nǹkan tó gbìyàn kúrò ní Islam tó dẹ̀ ti sọ fún tí bàbá ò pa bàbá tí mi ó ṣe máa ṣe tèmi ni so ní sáà pé ní ìkámọ́tò evidence léèyàn lórí ó bàbá yẹn fún kékeré ni ìyá yẹn fún kékeré àwọn àwa ń ṣe kí ìjẹ́ ọmọ lára àbí ìjẹ́ bàbá kó jẹ́ nǹkan tí ó gbé wa láti wá ba ilé ètò òfin ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala àyà tá a kàrí ó sọ̀kalẹ̀ nígbà tí a ń wọ Muhammad sallallahu alayhi wa sallam tó lọ kírun sí èèyàn kẹta ń pè ní Abdullah bẹ́ẹ̀ kó báyìí bẹ́ẹ̀ pẹ̀lú múnáfíìsì ni ṣùgbọ́n wọ́n máa ń ṣe ìsìláàmù ọjọ́ náà tí ìrùn mọ́ṣáláṣí pẹ̀lú anábì sọ̀rọ̀ bá àgbàlá ni. ṣùgbọ́n kí ta bá wù á ní mùsùlùmí ṣùgbọ́n múnáfíìsì ni kò gba ìsìláàmù ó kàn ṣe ìsìláàmù ojú ayé ìlú. ìgbà tó wá jáde láyé ọmọ rẹ̀ wá bá ànábì wa Muhammad sọ̀rọ̀ bá mo fẹ́ kí ẹ fún mi nìkan mú àwọn aṣọ yín àtìkú ìjọba ó ṣe ọmọ ó fún bàbá ìbéèrè ló náà mọ́ tó bàbá òun ní lọ́wọ́ tí wọ́n bẹ tí bàbá ti ìsìláàmù gbòjú ọmọ wò pé bóyá tí ànábì sallallahu alaihi wasallam bá fún oníkanú àwọn ìró rẹ̀ pé kó o fi wé bàbá òun bóyá yóò pa ẹ̀ṣẹ̀ bàbá àwọn rẹ̀ lẹ́yìn yẹn ọmọ tó ní kí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam kó wá bá ń kí bàbá àwọn lára ìgbà tí wọ́n rú ní mọ́rù ní ìlú òṣìṣẹ́ ọlọ́run ọba ọkùnrin ní ẹgbẹ́ tí mo délé ìlà mo láti kí ni ẹ̀nẹ́bí ní ọlọ́run ọba òní mọ́ sí lára ọlọ́run ọba òní lára lára ayé àtẹ̀kálẹ̀ sọ̀rọ̀ bá إذ ولا تصلي على أحد منهم مات أبدا فدعوا الله أو منافق كذلك تم إسلام قوتي تم نرجم في تسكن ولا رمي ولا تقم على قبر خد أمام رسول ساري ويقول أشهد أن لا إنهم كفروا بالله ورسوله مشت في رسل والغوى الوشاء وماتوا ووقفوا وهم يقول clear ìṣòro jẹ́ pé a ń gbé sí ara àwa nítorí pẹ́ni tó wà ní bọ́ọ̀bù bàbá wa ní ìyá wa ní ìgbọ́n wa ní àbúrò wa ní aládùúgbò wa ní tó bá ti clear sí wa wípé okun tèlè bí a ṣètò yìí nípìnlẹ̀ tó ṣe tó kò bá ìsìláàmù àti kò ṣe ìsìláàmù ó àti kò ṣe pẹrẹ mùsùlùmí ṣùgbọ́n wọn fẹ́ ṣe lórí bí a ń pé fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn iṣẹ́ tó gbìyànjú ti kèfè ní sọ́mọ́ lé ẹ pàṣẹ èsì tí ó ní rárá mú wọn ṣe ṣe tó ó wá kú àwọn aláwọn fẹ́ ṣe kí wọn fẹ́ fẹ́ wá sí ìlú ìlara ìdí kan pa àwọn àkójú jẹ kí jẹ ní ẹni tẹ́ ẹnu kó bí ẹni lọ́gbé awo ó wá mú wọn ni tẹ́ wá sí ìlú ìlara bóò lẹ́sẹ̀ sí ìlú tẹ́ni tẹ́ni mọ̀ kó ń bẹ́ nínú ẹgbẹ́ awo bóò lẹ́sẹ̀ sí ìlú irú ìfúrú àwọn èèyàn lẹ àwọn tí wọn wà fún òun ni mùsùlùmí ẹgbẹ́ jẹ́ mùsùlùmí tó ló jẹ́ pé káàkiri tó kú lára nǹkan tó ṣe kó pàtàkì ọ̀rẹ́ ènìyàn ní káàkiri gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí lára àyàfi ẹni tó bá fún un ṣẹ̀yí bí ìyẹn lálẹ́ mọ́tò sí lára torí pé ikú tó ń kú ikún yẹn gan-an fún rẹ̀ ó tó fún ní láàdá ó tó fún ní ìrún ló jẹ́ pé àwọn ṣòwò adápọ̀tò àwọn tó kú lójú ogun kó fún mi anábìsọ̀lá akáníkà lọ sí wọn pẹ̀lẹ́ bí ẹ̀rọ wọn àti ìsìn lára lẹ́yìn wọn ò fún wọn wọn àti ìsìn wọn lára kan wọn wọn àti ọmọ òkú ló ń gbà mí wọn lè mọ́ tó ìsìn lára wọ́n dẹ̀ lè fi ìrùn sí wọn lára náà ṣùgbọ́n mùsùlùmí kú àti pé kókó ẹ̀ kí ó ní ìrùn kíkí àti kí òkú rẹ̀ ní ìrùn kíkí torí pé ìgbà tó pàtàkì ni anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní máa ní rọ́jòlù mùsùlùmí yẹmú òṣù kò sí mùsùlùmí kan tí ó kú فلتصلي عليه أربعون رجلا لا يشركون بالله شيئا إلا شركه به ọkùnrin mùsùlùmí àbóbìnrin mùsùlùmí tó jáde láyé tí àwọn pọ́ọ̀tì nínú àwọn mùsùlùmí wá sí sí òkú rẹ̀ lára ọlọ́mọbọ sáwá sí òṣìṣẹ́ rẹ̀ inú tó ní sí lára ẹgbẹ́ ọlọ́mọbọ gbà ọlọ́mọbọ gbà ìfẹ́ wọn lára rẹ̀ torí mo àdéhùn yàrá aṣá ó ní àwọn ọgbọ́n abákiri ìlà ṣùgbọ́n bí yẹn kò sọ pé láàrín ṣèkú nàdé ńlá ìṣẹ̀lẹ̀ àti tí wọ́n wọ orúkú pẹ̀lú ọlọ́run ọ̀rọ̀ ti ló kú lọ. tó túmọ̀ sí pé mùsùlùmí agbọ́dọ̀ fún mi ká máa fún ìgbésí ayé wa ẹni tí ò máa wá orúkú pẹ̀lú ọlọ́run. wá sí àwọn àbá àgbọ̀dọ̀ pọ̀ lórí eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lónìí wá àtúnwò àwọn pàǹtí ló pọ̀ bẹ́ẹ̀ ẹlòmí olóòtú ṣe wá àtúnwò wa yóò máa fún wa ní information tó ń ṣẹlẹ̀ l'Afghanistan ní ilé pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ra bó ti ṣe fún wa fún wa ètí òwe gbogbo àsìkò wa àti nǹkan tó ṣe ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lẹ́sìn tó mẹ́rin wà ní fọ́ǹdì pa rẹ̀ tó ṣe pé tó ń sọ fáwọn èèyàn òní tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé àwọn tó ń mẹ́jọ́kọ̀ ọ̀gọ̀rọ̀ wọn ní wà mọ́tì fọ́ọ̀mù nípa pẹ́ tó ṣẹlẹ̀ lágbàáyé ti wọ̀ lọ. Ibi ẹgbẹ́ onídìí àwọn èèyàn pẹ̀lú òní kó sọ̀rọ̀ ọlọ́wọ́n bá fún wa kó kì wọ́n nílọ nípa ìwà orogún pẹ̀lú ọlọ́wọ́n bá. So irú kíkí ìtàkùn pàtàkì púpọ̀ nínú fún òkú láti fi yóò wà láti wá sí wọ́n ni wọ́n tẹ̀síru alàjìnáza wọ́n tẹ̀síru alàjìnáza ìkábára sí jìnáza bá arba ìtẹ̀síra kábára mẹ́rin kábára mẹ́rin ìlànà ṣe sábàbẹ́ kí ni tó tu lára a ti kábára mẹ́rin wọ́n ń kó òbí ìrún tààmù tó kù lára bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣùgbọ́n ìbílẹ̀ kan orúkọ lọ. mo rántí wọ́n pe ìkan náà àwọn ọmọdé ìjó àwọn ilé ìjó káwọn àkókò bẹ́ẹ̀ níta fúnfún pé à ń kọ́ àwọn ìlú àwọn nǹkan báyìí wọnú bẹ́ẹ̀ sẹ́kọ̀ọ́ náà sọ̀rọ̀ ní èrè fẹ́ẹ̀lì nínú òkú wa fún ní àdúgbò wa ní wọ́n bá wọn tó mú tó kù lára ó bá ní kọ́ lọ lẹ́nu wa kálọ̀mọ́ ẹni wá ibi tẹ́sán pé kò pátísípéèsì níbi ìkíwù tí ò kú lára rí ló fi ní kálọ̀mọ́ ẹni wá torí pé a kì í kíwù tó kú lára pẹ̀lẹ́ inú tá a bẹ́ ní ipò tí ìlú fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ìjú ìforíkẹlẹ̀ bẹ́ẹ̀ inú tá a fẹ́ kí èèyàn tó ṣe pé à bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu akbar bá a ti máa ń bẹ̀rẹ̀ ìrìnrún wákàtí márààrún wa àti múnábílà wa pẹ̀lú àpapọ̀ àkùbọ̀ níta àti bẹ̀rẹ̀ yẹn then àtúnṣe aláwọ̀ àkùbárù mi àtúnṣe aláwọ̀ àkùbárù mi àtúnṣe aláwọ̀ àkùbárù mi wọ́n ṣe máa ṣe ìwò òkú nìyẹn eléyìí máa pẹ́ sí àwọn àlàyé tí a máa ṣe yẹ́rù kan òun àdéhìí fi òun dà òun náà ẹni tó bá kí ìwù tó kù lára yóò gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè níbi kábàrà àkọ́kọ́ yóò gbé ọwọ́ rẹ̀ sókè níbi kábàrà àkọ́kọ́ wọ́n ìmúrọ́pọ̀ àfikún lè tẹ̀síwìrà tí ń fọ́nà bá níbi kábàrà ẹlẹ́ẹ̀kejì tó bá tún gbé ọwọ́ sókè nígbà tó fẹ́ kábàrà ẹlẹ́ẹ̀kejì ní kò sí ìkàtó burú bẹ́ẹ̀. níbi kábàrà ẹlẹ́ẹ̀kẹta tó bá gbọ́ sókè náà kò sí tó lóru bẹ bẹ́ẹ̀ ni níbi ẹlẹ́ẹ̀kẹrin eléyìí wọn níbi kábàrà alákọ̀ọ́kọ́ nìkan ni ó ti gbọ́wọ́ sókè ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin kò ní sókè rẹ̀ ṣùgbọ́n wọn na bọ̀ àlẹ́mú òun ni gbogbo wọn tó ti gbẹ tó bá yẹ kó ti alákọ̀ọ́kọ́ nǹkan rẹ̀ ti bọ́ sókè tí ó bọ́ sókè di àwọn ìdí àwọn ìlú náà láìsí torí pé ìgbọ́wọ́ sókè níbi èrò sáàmì kò kí ń ṣe ọ̀ràn àríyá ah, mustahabu nísìnyí sábẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rọ níṣẹ́ Allahu akbar kò gbọ́wọ́ sókè kó kábàárà ìgbọ̀wọ́ nínú ẹ̀ lálàáfíà ìrún ẹ̀ lálàáfíà tó ní ìgbà tó bá ti kábàrà ìwọ̀ ọ̀run gbígbọ́wọ́ sókè súnà mùsùlùmá tí ì bá gbọ́wọ́ sókè kò ba ìrún rẹ̀ jẹ́ ṣùgbọ́n nǹkan tó dáa ní ká gbọ́wọ́ sókè nígbà tí àbá kábàrà ìwọ̀ ọ̀run bákan náà ká sókè nígbà tí a bá ń lọ sí òròkòrò ká sókè nígbà tá a bá ń dìde ní òròkòrò bákan náà tí a bá ń lọ síbi ráka ẹlẹ́ẹ̀kẹta náà a fọ́ ọ sókè à ń rí òkú bí apá a bá lọ sí sùjú àti abágbó ìdè sùjú ṣe ká gbọ́ ọ sókè à ń sọ ìrún wákàtí márùn-ún sí àbí ìrún náà bí làtàkì ṣáà fọwọ́ níbẹ̀ náà àwọn àfáà mi ní àgbọ̀ tó tó torí àdìsá tó láti ní rúbà tí kọ́nà mẹ́rin ọ̀nà mẹ́ta náà làmẹ́bọ̀ Muhammad sọ̀rọ̀ àtàkùn náà gbọ́ sókè. شمون في حديث مالك بن رويري في الإمام النسائي رحمه الله تعالى قال أنا أبو محمد صلى الله عليه وسلم أما قاسك nígbà tó bá fẹ́ forí kalẹ̀ ìgbà tó bá ń gbórí dìde fi ìforí kalẹ̀ náà. náà níbi tá a fẹ́ kọ́ńtẹ́rẹ́sì lórí kọ́ yẹn ewu láti tún sóko lára kábàárà àkọ́kọ́ àbọ̀ sókè jẹ. eléyìí tún ní ẹ̀rí tá a bá ṣe é wọ́n fẹ́ wọ́n tó dáa kábàárà ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin kódà náà ta abákọ́ sókè ní ìtẹ́wọ̀ nínú tí àwọn àbá tí wọ́n ṣe ní àlàyé. wọ́n ní sáà tó bá wù ú dá àbá rẹ̀ àrùbáyé yóò ti ṣàdúrà lẹ́yìn tábàrà ẹlẹ́ẹ̀kẹ́ tó mẹ́yọ sàgbé lẹ́yìn náà yóò wà sálára. وإن شاء فلم بعد الرابعة مكانا ثم بالطبع إليك يوصل لا يشهوى لا يشهوى نعم سابق ضربة الله أكبر هكا سورة الفاتحة هكا سورة الفاتحة إليه من حديث عبد الله بن عباس رضي الله عنهما kíké a máa ń ka suratul fatiha nígbà tá a bá ká bára àkọ́kọ́ sí òkú lára èyí nílẹ̀ níbi hadithi abdullahi bin abbas radiyallahu anhu in fact abdullahi níjọ́ kan ní ó ní ìdèrò tó kú lára ìgbà tó ní ìdèrò sí òkú lára ó wá ká ó wá ká fáti àkàtì àwọn wá bèèrè lọ́wọ́ rẹ̀ wípé orílẹ̀-èdè tẹ́ ṣe tó wá ní kí ni ìpè òun ṣe ìtàlẹ́mú ẹnìyà súnà ìpè súnà ni mo ṣe ìtàlẹ́mú ẹnìyà súnà mo ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ìpè súnà ni àti súnà ni kí èèyàn ta fáátíà torí gbẹ́gbẹ́ àti mọ́mú bá kábára òkú àwájú ìmọ̀ọ́mù kábára Allahu Akbar yóò kàn dákẹ́ lọ náà àwọn tó ń sọ fọ̀gbọ́lá ìdìbò àbá ti wọ́n mọ̀ ọ́n kápá sí àwọn ẹja kejì ìmọ̀tán àwọn ọ̀gá orílẹ̀-èdè tó ṣe kápá sí ẹja kejì ó ló mọ̀ ọ́n ṣe ìta aláwọ̀ mẹ́ta súnmọ̀ kẹ́lẹ̀ níbi ìrùn jànáàbà so ìyẹn ilẹ̀ bẹ́ẹ̀ nínú ẹgbà wá ní wọ́n ló tún fi súrà lé gan ó tún fi súrà míì ó fi lé pàṣẹ àkókò so tabakabara àkọ́kọ́ a kà súrà tó Fátíhà a tún lè fi súrà yìí tó bá dẹ̀ wọ àdìmọ́ fi súrà yìí so sọ́mọ́ ni ẹgbẹ́ á tún tó tó lára tán gbé òkú síwájú tí wọ́n mú kábára dídákẹ́ tí wọ́n mú dákẹ́ lọ lẹ́yìn kábára tó kábára rẹ̀ ó kà sóràtù fàtíà ni ṣètú wọn náà máa kà sóràtù fàtíà tí wọ́n mú ṣe ń ká rẹ̀ torí tó wọn mú òkè ẹ̀ka jáde so ìwọ náà kà sí ẹ jẹ́jẹ́ tó bá wù ó lè fi súra lẹ́yìn ìmọ̀mọ́ kábára ẹlẹ́ẹ̀kejì tó wá kábára ẹlẹ́ẹ̀kejì tí ìmọ̀mọ́ ká شيوك أحبتا بكل أحبتا إن كيف هم يبقى تجابوش إليه من نصر بيهاتي من حديث أبو قمام الباهي رضي الله عنه سقوصة قولي من السنة في الصلاة على الجنازة أن يقرأ الإمام بفاتحة الكتاب في تكبيرة الأولى إذن لا أكون ونسين مام فكفاتيا لن قدر تقوم بقنا ويصلي على النبي صلى الله عليه وسلم في التكبيرة الثانية يوجد صلاة محمد صلى الله عليه وسلم من كبر إليه sùkàtì àfàlàtì fún ìnáwó Muhammad sallallahu alayhi wa sallam ilé ìlú tó wà rẹkọmẹ́ndẹ́ẹ̀dì ni nígbà tá a bá kábàárà ẹlẹ́ẹ̀kejì. kábàgbàgbé a ní kábàárà ẹlẹ́ẹ̀kejì tó bá wù wá àlìkáwọ́ sókè tó bá rẹ̀ wù wá ní àlìmáṣe sáàkà kẹta a ní àáka sọláàtì fún ìnáwó Muhammad sallallahu alayhi wa sallam. owó ní sọláàtì tó dájú ká lè ṣe fún ìnáwó Muhammad. صلى الله عليه وسلم هنا صلاة قيام الصلاة الإبراهيمية اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد إليه نوصل الصلاة الإبراهيمية أفضل الصلاة على النبي صلى الله عليه وسلم الصلاة الفاتحة يتغلى غير الصلاة تمشي صلاة الفاتحة صلاة الفاتحة تمشي صلاة المجينة تمشي صلاة كاملة تمشي جوهرة الكمال ثم عليه ما أنزل الله به من سلطان kò ń ṣe àṣàlá ti kánà bí kọ́ àwọn sàhábà ilé náà àwọn owó ní ìsọ̀lá ti sáájú díẹ̀ díẹ̀ yìí àbí tó pọ̀ a lè rí ní ìsọ̀lá ti fi àmì rọ́bì aláwọ̀ àmì tí máa ṣe ṣùgbọ́n kò ń ṣe sọ̀lá tó sáájú ìdákùn ìsọ̀lá àṣàlá ti ṣùgbọ́n Ibrahimiyya torí wípé ànábì sallallahu alaihi wa sallam ó ní ìkọ́ wọ̀ sàábì wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ pé kéyìn sọ musalli alayka idha nahnu sallayna alayka fi salatina kó láti mọ̀ tó salatu lórí ànábì sallallahu alaihi wa sallam nínú ẹgbà wá kan idha nahnu sallayna alayka fi salatina tààbá kí mu tààbá tó salatu lórí o ànábì ni ẹ̀mọ́ sọ́bà ẹ̀mọ́ sọ́bà ẹ̀mọ́ sọ́bà الصلاة الإبراهيمية ومن الصلاة في النبي محمد sọ́lọ́ bá wà nínú sọ́lá ti fa ọ̀sán ara ṣùgbọ́n yóò túmọ̀ sí a lè lo wọ́dún títí wa tí ó bá ti kú nǹkan sí nǹkan mẹ́. Nam Salatul Fati ti táwọn àpá àti ìtakò méjọ́rì oníṣẹ́ni tó gbé kalẹ̀. Gẹ́gẹ́ bí ali Faraàbù, ó ṣe tọ́nu kí ààrẹ Jawahir al-Ma'ani. Ó ní kíní ìhánù ti jáde ahmed atijani ó lọ sóhun àti ahmed atijani afárẹ ó dàbí kí sọlá afọlá ń lọ sóhun ó wá kọ́ mi ní sọlá tó fàájì ànábì wá sọ fún òun wípé sọlá tó fàájì ìfẹ́ bá kẹyọ ọ̀kan rẹ̀ ó ṣe débi ẹni tó ṣe tó ka alukur'ani alukur'ani ó wá kà ní six thousand times sàlátì kan ní ọ̀kan ó ṣe débi ẹni tó ṣe tó ka Al-Qur'an ní six thousand times gbogbo bí Ahmadu Tijani ó wá tó ayé jáde láyé kò sí tó ti náà bẹ́ẹ̀ bílẹ̀ anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ti jáde láyé over one thousand four hundred for uh, thirty three or so years ìnáwó ti jáde láyé. 1433 years ẹ̀nà ti jáde láyé Ahmed Tijani ó wá sáyé ó jáde láyé gbogbo ẹ̀ lẹ́gbàá 300 years àtàláṣì tó dáa tó báyìí ànábi sọlá fún kò wá pa àwọn sábẹ́ rẹ̀ tó jáde láyé kò yọ sí àwọn sábẹ́ rẹ̀ kò yọ sí àwọn àtúbáwò sábẹ́ rẹ̀ kò yọ sí àwọn àbá àtàwọn lẹ́yìn ó ẹ̀ṣẹ̀ wá wá lẹ́yìn 1000 100 years lọ́ṣẹ̀ wá wá ó wá kọ́ ahmed ìjọba ìpè sọ̀rọ̀ tó fún ajé ọ̀ká ó ṣe lè dé quran ní 6000 ìfà tí mo jọ̀wọ́ ẹ̀rù máa ń bẹ́ńbẹ́ ìpè sọ̀rọ̀ tó fún ṣe láti jọ sí ọlọ́pàá bá ti dáyé títí di ìgbà tí ayé ìparẹ́ láti bá ti ẹyọ gbogbo ẹ̀rẹ́ láti pàṣẹ ojú ìlú ẹ̀. ṣé lè ìsọkúsọ ọ̀rọ̀ ni tó ló jẹ́ pé ìròyìn tó fi ìsí ara àtàláàtì ó tó kí mùsùlùmí jìnnà sí kéfétéfé pé ọmọ dáǹkà ara ń ká àwọn àtàláàtì tí ó ju àkùránì lọ àwọn òṣè àtàláàtì ṣe pé ẹyọ kan rẹ̀ ó ju gbogbo àtàláàtì tí wọ́n ń ṣe láti ọkọ̀ ti dáre lọ títí ẹyẹ parí eléyìí ìsọkúsọ ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí so sọláàtì tí ó dáa ju ọ̀nà lè sọláàtì ìgbà ìlú yẹn tá a bá ṣe kábàárẹ̀ ẹlẹ́ẹ̀kejì àáka sórí méjì nínú hadithi àbúkù máàmà yẹn ni ó wá ń sọ ike ní kábàárẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọ́n wá ṣe kí ni wọ́n ṣàdúrà fún òkú wọ́n ṣàdúrà fún òkú tòkábàrà ẹlẹ́ẹ̀kẹ́rin náà wọ́n ti ṣe àdúrà àbí kan bá ọmọ lórí ẹlẹ́ẹ̀kẹta ẹ̀gbọ́n ó kàn kábàrà ẹlẹ́ẹ̀kẹrin wọn ní ṣàdúrà méjèèjì náà ló bẹ́ẹ̀rì méjèèjì òní ẹ̀rí ẹ̀rí káńtà àdúrà lẹ́yìn kábàrà ẹlẹ́ẹ̀kẹrin ó ń bẹ níbi àdéhùn àbẹ̀láyé àbẹ̀láwọ̀ rọ́bì aláwọ̀ àdéhùn ó ti kí mu sí òkú lára nígbà tó kábàárẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ẹni yẹn ó ti akẹ́ lọ àwọn èèyàn wá wò pé àbókì gbàgbé ni kó fẹ́ kábàárẹ̀ ẹlẹ́ẹ̀ka rẹ̀ àwọn kan wá ń ṣe subhanahu láàbù mo kò dá lóko ṣẹlẹ̀ ìgbà tó wá sálámà ló wá ní àtàrà ọmọ ní bùkẹ́bìrì kan ṣe àtàrà ọ̀nà ní mùkàbírù kankan ṣe rí nílé ń gbé kábára márùn lẹ́yìn náà mo gbé kábára ṣùgbọ́n anábọ̀wá Muhammad sọ̀lá àkọ́kọ́ ní tó kí n sí òkú lára bẹ́ẹ̀ tó ṣe yí sí ó pé mo ṣe pẹ́ yìí torí náà ẹ bá kábára ẹlẹ́ẹ̀kẹ́rin ẹtún lébè lọ́wọ́ ọlọ́mọba ẹ ṣàdúrà oṣù yìí ìjọba kábàárà ẹlẹ́ẹ̀kẹ́ ní ká àṣàdúrà kankan náà tàbí sálámù lẹ́yìn olùdọ́dọ́ kábà tó ṣàdúrà lẹ́yìn rẹ̀ olùdọ́dẹ́ in fact alìkábàárà márùn tá a bá ṣàdúrà ẹlẹ́ẹ̀kẹ́ ká tó kábàárà ẹlẹ́ẹ̀kẹ́ eléyìí náà ń lẹ nínú hadith Zayd bin Arqam radiyallahu anhu sókè tí o lára ó kábàárà márùn àwọn tí wọ́n dé ìwé rẹ̀ gba máa ń lọ sábàrà omi bẹ́ẹ̀ mo ti kí mi lẹ́yìn àti ìṣòro àbọ́lá bẹ́ẹ̀ tó sábàrà máa ń sí òkú lára a lè sábàrà méje gan ṣe gbogbo àti sábàrà ẹ̀ náà ìjọba ká máa ṣàdúrà àbí kádákẹ́ bá a ṣe ń bá sábàrà ẹ̀ ṣùgbọ́n ìjọ pọ̀ níbi ìkábàrà sí òkú lára mẹ́rin alákọ̀ọ́kọ́ yóò gẹ́gẹ́ bí abdullahi abba tó ṣe sọ ẹlẹ́ẹ̀kejì yóò ka yóò ṣọ̀tọ̀ láti fún ààrẹ muhammad sallallahu alaihi wasallam rẹ̀ ẹgbẹ́ ṣe ilẹ̀ níbi àdéhùn àbó umar ìkẹta yóò ṣàdúrà fún òkú tó ìkẹ́ ẹni yẹ ó tún lè ṣàdúrà fún òkú náà so eléyìí nǹkan tó ti kù kábàlá tó kú lára nǹkan máa ń ṣe òun ilé yìí bàbá àgbà wípé tó wá kábàrẹ̀ lẹ́ẹ̀kẹ́ tó bá wù ó lè ṣàdúrà tó bá rẹ̀ wù ó lè má ṣàdúrà mọ́ ó ti kápá sí alákọ̀ọ́kọ́ fi sórí àlè tó wá wù ó kábàrẹ̀ lẹ́ẹ̀kejì ó ti sọ̀lá fún ìbọ̀rọ̀ ìní àti tó sọ̀lá ó ti yàtọ̀ láti fún àdúgbò Muhammad sọ̀lá ó kábàrẹ̀ lẹ́ẹ̀kẹ́ gba ó ṣàdúrà ẹlẹ́ẹ̀kẹ́ tó wá kábàrẹ̀ rẹ̀ tó wá wù ó ṣàdúrà tó bá wù ó lè má ṣàdúrà mọ́ náà ìgbà ní àmà ìṣẹ̀lẹ̀ ètò tí a bá tún mú sókù lára ká mọ́ parí màmú láti sílẹ̀ bí ọtí kábàrà alákọ̀ọ́kọ́ ọtí kábàtì ọtí kábàrà ẹ̀rọ ìṣègùn ìṣúrátì rẹ̀ níyà kábàrà ẹgbẹ́ ẹ̀kẹ́ ìkàlà ní bá wọn bóòlù àṣìṣe àwọn afáàmì ní ní ó jẹ́ ìwọ̀n bẹ́ẹ̀ bàtí wọ́n jẹ́ ìwọ̀n kò lè rí lẹ́yìn ìyẹn kó wá kábàrà àṣìṣe kó mú fásitì àyẹ̀wá kó mú sọ̀lá kó tún kábàrà bí kó mú sọ̀lá tún bẹ̀rẹ̀ ní àdúrà kó náà wá sálámà bí wọn ṣe sálámà kó náà wá sálámà bí wọn ṣe sálámà ṣùgbọ́n ìgbà míì ní a máa ṣẹlẹ̀ èdè bá ṣe sí ìlú tí òkú rárá tí wọ́n mú ṣe asalamu alaikum àbí asalamu alaikum wa rahmatullah tí wọ́n mú ṣe báyìí ní palẹ̀mọ́ òkú yìí ṣẹ̀ǹdẹ́lẹ́kùn tó lára kábàrà tilẹ̀ tó kù pẹ̀lú èrè irú situation bẹ́ẹ̀ tí yóò ṣe àwọn àfihàn mi sọ wípé ó fi pàtí àyẹ àti ìwáṣù rẹ̀ ní ẹ̀lẹ́ kó fi lẹ̀ ó jọ kò sí bí àdúrà nìkan náà ó yẹ kí ni kó sálámù àti kò ní láti mú pàtí àwọn àmọ́ kò ní láti mú kí ni súrà àwọn àmọ́ yóò láti ìṣèkìní láti sálámù tó tó ìtọ́ palẹ̀ mọ́ òkú rẹ̀. Gọ́ọ̀mù nọ́mbà ẹ̀mí wà so yóò mú yóò kábàrà yóò mú fásí àwà yóò kábàrà yóò mú sọláàtì ìmọ̀ ìní àwà. Ṣùgbọ́n tí nọ́mbà ẹ̀mí wà yóò kábàrà yóò kábàrà yóò lẹ̀ ṣèkìní yóò sálámù ṣùgbọ́n tó bá wọ́n ibi àdúrà rẹ̀ yóò jọ ìrìn wọn ìyẹn ló dájú tó ti kó ojú di ara òun kó kábàrà òun fẹ́ ka bátíà òun tó bá rí kábàrà òun fẹ́ ka kójú ẹ̀yìn wọn níbi tó ti bá ń bí àdúrà yìí. أنبوى محمد صلى الله عليه وسلم قل إذا صليتم على الميت فأخلصوا له الدعاء كما كنتم تلاقوا اسم الله تعالى ẹjẹ kí a gbọ́ àwọ̀ láti mú ọkàn yín tí kò fi ní tẹ́ǹtì ìlànà ìwà àfọlẹ́jú àlẹ́ ìmọ̀jú kọ àfìlùsù lẹ́kọ̀ọ́sù à tẹ́lá fún mi sí òkú lára ẹjẹ kí ẹ̀ṣẹ̀ àgbọ̀ àfọ̀ dáadáa. ṣùgbọ́n táǹkì ìṣòkú lára àyè àdúrà lélẹ́yìn ká ìtẹ̀lé eléyìí ó ṣe pàtí táwọn èèyàn máa ń ṣe ọjọ́ mẹ́jọ ìfọ̀tí wọ́n bẹ ìlànà máa ń ṣe gbogbo àwọn ọmọ ẹni ó ní bílẹ̀ ní ẹ̀sìn ìjọ ẹgbẹ́ sì ní ìlànà ṣe lókun wọ́n fẹ́ pé ìsìláàmù la fẹ́ ṣe òsìn tó ń jẹ́ ọjọ́ mẹ́jọ òsìn tó ń jẹ́ fọ̀tí wọ́n bẹ opportunity òní kí wọn náà wọn participate bí o ìkírun sí òkú lára ó tún gbá àtúwálé tẹ̀lé wọn dé sẹ́yìn gẹ́gẹ́ bí tí a níbo Muhammad sallallahu alaihi wa sallam tó sọ ó ní man salla ala janazatin fala ó kẹra ẹni tó bá ti mú sókù lára yóò gba ìrọ́jù yóò gba sanabuwa muhammad sallallahu alaihi wa sallam ni afrahu náà èyí tó kéré nínú àwọn kìrọ kan sọ̀rọ̀ aw ahadudu àti kanuwa nísìlú ó tóbi yóò fi gbogbo ìkànnà àwọn sàbí anábíwá muhammad sallallahu alaihi wa abdullahi bin umar nígbà tó gbó eléyìí ó ní ọ́pù ọ̀wọ́pù أو فرقنا في قراري وتسليمه أتمين في عمل قراري عمل قراري لا بتكون بيوك بود عمل لا تمين Sẹ́yìn káfíìnì tí ó kú lára kò ń ṣọ́ra yẹn ọ̀dọ̀ ọ̀sẹ̀ ọ̀ràn yẹn gbogbogbò. Táwọn kan bá ti ṣe àwọn yòókù lẹ́sẹ̀ kátó ní òkú lọ sí pé ọ̀ràn yẹn ọ̀dọ̀ ọ̀sẹ̀ kọ́ ọ̀ràn yẹn gbogbo òní táwọn kan bá ti ṣe àwọn olóko lẹ́ṣẹ̀ kámọ́ pé aláàárẹ̀ wò tó ń ṣe ọ̀ràn yẹn ọdọọdún ọ̀ràn yẹn gbogbo òní ṣe ló jẹ́ kí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìgbà tí ara kan náà wọn sàábé òyà títí ẹni tó jẹ́ bí ilé pọ̀ ẹ̀rọ kọjá lọ́dọ̀ àmẹ́sẹ̀lá àtàkùnẹ́bí ní èkó pẹ̀lú àwọn sáré àwọn ìwà ń gbọ́ ọmọ ìyá wa lágbáyá ni wọ́n sọ fún pé kí ni fáàlì ìtumọ̀ rẹ̀ ń pé màrí ara ìyá àwọn ìwà ní kánú ní yóò tẹ̀lé wa lọ sí o àwọn ìgbésẹ̀ tó yá gbogbo wa sì dé láti lọ sí kánú ní yóò tẹ̀lé wa lọ sí so eléyìí làwọn afá sọ yìí pé kálọ́bì aláàárẹ̀ wò ń ṣe ọ̀ràn yẹn ọlọ́dọ̀ ọ̀tẹ̀ ṣùgbọ́n aláàárẹ̀ wà náà tó má lọ́dọ̀ ẹ̀ wò ìwà burúkú yìí kí èkú kú kí gbogbo ọ̀yàn má tún un sí lára ẹ̀sìn ní gbogbo ọ̀yàn pa ìwà burúkú yìí bákan náà káwọn èèyàn má tẹ̀lé lọ sí tẹ́ ìwà burúkú yìí ṣùgbọ́n táwọn kan bá lọ táwọn kan lọ àwọn tó lọ ní wọ́n ti ṣe ojúṣe wọ́n ti di ìṣẹ̀lẹ̀. Fàbúláì ni ó wà nígbà tó gbọ́ wípé lára tó jẹ́ ti kápá tó ti di ìṣúnú tó kú lára. Lára tó jẹ́ ti kápẹ̀ ní òkú lọ sí jẹ́ onígbàtàrọ̀ náà sí ìpara rí ìtọ̀kẹ̀ ìlera. A ti ní ìṣe àwọn ilé lára tó tóbi ní òkè ìlú. Sotila fẹ́ lòdì eléyìí, òní pé kákìrì sí òkú lára bí a ti máa ṣe nǹkan tó ṣíṣì púpọ̀ ní. a ṣàdúrà fún níbi ẹlẹ́ẹ̀kẹta a lè ṣàdúrà fún àwọn mùsùlùmí tó kú náà. apá wọn tẹ̀síwájú ó ní ويقف الإمام في الرجل عند وقت وفي المرأة عند الحمدين tí mo bá bẹ́ kí ní sí òkú lára obìnrin àbí ọkùnrin àfáà ní wọ́n tó sáà ní ẹ̀ obìnrin wọ́n tó sí ní èjìká rẹ̀ ní eléyìí kọ̀rẹ́ nítorí kọ̀rẹ́ ti ní pé obìnrin àárín ẹ̀ ni wọ́n tó sí ọkùnrin wọ́n tó sí ní orí rẹ̀ eléyìí lórí rẹ̀ nínú ìṣesí àlùbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ń lè fún àdìsọ tàbí ìdílé lókun àbíláàbí apáàkì àtàwọn oníbẹ̀. Bákọ̀dọ̀ Anas náà rọ́jà láwọn Anas rọ́jà láwọn àti àtúmù tó kú lára wọ́n bí òkú obìnrin wa ó fi òun sí lára lẹ́nu tó kú ní àárín ẹ̀. Wọ́n bí òkú ọkùnrin wa ó fi òun sí lára lẹ́nu tó kú sí orí ẹ̀sìn àwọn abẹ́rù pé ṣé súnà lè léyìn níbẹ̀ súnà ní súnà lẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ sí al-Imam ibn Abi Zayd al-Qayrawani rahimahullahu ta'ala tó sọ yìí correct òní pé obìnrin àádúró síbi àárín ẹ̀ ọkùnrin àádúró síbi omi tí a ṣe máa kéwòn sí òkú lára ẹ̀. والصلاة من الصلاة على الجنائز تسليمة واحدة أو مثلا فلم يتلاشى عشر خفية أو خفية من تجيب قامت للإمام والمأمون ثم ما المأمون إليه من حديث ما في يا موالك وفي الصلاة على الميت اقتراض من الأجل tábàkùn tó fúlára àpá ìrọ lára tó tóbi yóò fi ọkọ̀ jù ìrọ ìṣòro dákùnrin bákan náà àpá lára tó tóbi yóò fi ọkọ̀ jù tábàkùn tí abákùn lè wọ́n lọ sí وذلك بالتمثيل مثل جبل أحد صوابا إليه يوكي أحد نريد náà wọ́n ní àṣàdúrà tí kò kú ní kábàárà ẹlẹ́ẹ̀kẹta àbámu ìkọ́ ìtìtò ayé alẹ́ ìrìnàjì ọwọ́ bẹ́ ṣàdúrà fún èkó àmọ́ sọ rẹ̀ ṣe ìgbàgbé àti kò sí nǹkan tó ṣe kó wà pé sí ṣíṣe ohun ni a gbọdọ̀ sọ ń bẹ́ẹ̀ ọ̀gá rẹ̀ kẹ́kọ̀ọ́ ló wà sọ ẹni àdúrà tábàdọ̀ ṣe kó gbogbo ẹ̀ náà ló lọ ومن مستحسن ما قيل في ذلك ولم يتدعى منه أو أعداء شيء ولأن كثيرا وكبر ثم يقول لما يوصف الحمد لله الذي أمات وأحيا وكفى له بواباتيه وباتيه قانتيه والحمد لله الذي يحيي الموتى وكفى الله فشيطان ما يوكل لو عظمة والكبرياء ولا بكتور يا أخي بانتا الملك ولا للا والقدرة ولا لبرا والصناعة ولا بكتا فهو على كل شيء قدير ولا لبالو لكوكا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت ورحمت وبارك على إبراهيم وعلى آل إبراهيم العالمين إنك حميد مجيد اللهم إنه عبدك يا رب الله أمير لي وابن عبدك أمير لي وابن عمتك أمير لي أنت خلقت بولد ورزقت بولشي جهنكم وأنت أمرت ولد بنيرك وأنت تحيي ولي قدم وأنت أعلم بسره وعلانيته ولما قرار ولما بنبارك jìnnàta àwọn abáyé ọlọ́mọba ṣùfà á alá lẹ́ni tó ń ṣìkẹ̀ rẹ̀ fàṣẹ tó ìrìn àjò pàpẹ́ wá lára rẹ̀ aláhùnmọ̀ iná nàtẹ̀jẹ́rù ní abdùjúwárí láhù rí ọlọ́mọba asábíọ́ fún ẹrú wà yìí àti afẹ́kiri ọlọ́mọba subhanahu wa ta'ala kí ó tí ó dúó tì إنك هو قائم وظلما ìwọlọ́ba aládùn ìwọlọ́ba tó ṣe pé ó lè gbèrè mo sọ́dọ̀ aláhùnmí àkíyàn fitna ti kọ́bù bí ọlọ́mọba ṣọ níbi ìtúnyà sàárè ìrìn àdáàbò jahannam bákan náà níbi ìyá jahannam aláhùnmí àkíyànlá ìrìn ọlọ́mọba ṣàkúrè yìí wàhámù kẹ wàhákù ànú ṣàmúlùkò tó wàá àfihàn ìyọlọ́mọba kó yọ wọ́n á pé gbódòlà ibi tí ó jẹ́ sí ìyọlọ́mọba ṣàpọ́nlé rẹ̀ wọ́n wá pé mùsálà ibi tó jẹ́ sí ìyọlọ́mọba fún nígbà láyè wọ́n fi rí ma ìwà tàrújẹ́ ní ọba rẹ̀ ìyọlọ́mọba bá pọ̀ ọ́nà pẹ̀lú omi wà àti kéde àti èmi ọba àti ìkànnì yìí kékèké ọ̀nà tí ìmọ̀ ìkàfàrà ìyọlọ́mọba pọ̀ ọ́nà níbi ẹ̀ṣẹ̀ كما ينقى الثوب الأبيض من الدم gẹ́gẹ́ bí wọ́n ṣe máa fọ wọ́n ṣe máa ń ṣọ́ aṣọ funfun níbi ìrírí wọ́n àbí ìdára bẹ̀rẹ̀ mi dárí ìrọ̀lọ́ wa fún nílé tó ta abúlé rẹ̀ lọ wọ́n àlẹ́ bẹ̀rẹ̀ mi káàrí bákan náà àwọn ẹbí tó ta abú tiẹ̀ lọ tó ta abú bí ẹ̀ lọ wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ mi dáwọ́dì bákan náà ìyàwó tó ta abú ìyàwó rẹ̀ lọ aláwọ̀ mẹ́ta rẹ̀ mọ̀ bí ọlọ́run ọdún bá ṣe fẹ́ di dáadáa ní ọ̀gbẹ́ ṣe ìta wọ́n wá ṣàlékún dáadáa rẹ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n ń tẹ́lẹ̀ mi sí a ó bá ṣe fẹ́ni tó kù díẹ̀ káàtó òun iṣẹ́ rẹ̀ pàtàkìyàwó àmì mọ́ aṣọ mojú kúrò aláhùn sàn ìnáwó kọ̀ọ̀nàdọ̀ làbíta bí ọlọ́run bá ó ti wá bẹ́ẹ̀ wọ́n á ń tàfẹ́ ìrìnà lórí ilé wọ́n lọ́ba tó lórí ìgbẹ́ وانت يعني تشيكتني قلي لي كاري لها وانت غيري ان اغاب لانا ولا اراد ان اقول يا كاري انا ان اقضي عند المسألة المنطقة لانا ولا شنون لكي ما كان تنظير ما تنظير لوري ولا تبتلي في قبري بما لا طوق كلامي لانا ما مدى ومتاريخة بقدارك على ان لا تحرم اجرى fọ́nà tẹ̀sí na báàkà rí ọlọ́wọ́ wá wù má a dùnwà ní ládàá nǹkan àti èyí bákan náà mọ́tà mú wa lẹ́yìn rẹ̀ eré ìsú àpá ìjọ yìí èyí tí wọ́n rọgbọ mọ́ra wọn náà oṣù tó tó tó وميتنا وشاهدنا وغائبنا وذكرنا وانثانا وصغيرنا وكبيرنا يا لحظة شكرنا fún àwọn tó ń ṣẹlẹ̀ ìlú wa àtàwọn tó ti fún wa àforíjì fún wọn àwọn kéékèèké mú wa àwọn àgbàlagbà wa àforíjì fún obìnrin mú wa àwọn mú wa àforíjì fún wọn tó ẹni tó ń bẹ nígbà inú wa ojú èkó nígbà inú wa ṣàkóso ìgbà aláǹkọ́mọ́ àkókò omi ńlá fa ayé ẹlẹ́mìnà ilé ọlọ́run ọba tó bá ní kó máa bẹ láyé nínú wa bí máa bẹ láyé lórí náà ọ̀gbọ́n tó ọ̀fẹ́ ìtẹ̀wò ní ìtẹ̀kẹ̀kẹ̀ wọ́n kọ̀ ẹlẹ́mìnà ẹni tí ọlọ́run bá gbẹ̀mí ẹ̀mí wa gbẹ̀mí rẹ̀ ní mùsùlùmí wọlá àtàkàrí náà wọlá àtúndínlẹ̀ ìlú ọlọ́mọba mọ́tò wà ní lẹ́yìn òkú yìí wọlé àtàkùn ẹ̀rọ àjùlá ládàá nǹkan ṣe ìlú ọlọ́mọba mọ́tò wà eléyà mọ́tò àdúrà tí a mọ́tò wà Muhammad ọ̀lá ọ̀nà àmàjù sómi ó kún jù sí ẹ̀sìn sọ̀rọ̀ bó tẹ̀lé pé sẹ́ni sọ́kùn wọn bọ̀ Muhammad ọ̀lá àbúrò ní gbogbo ẹ̀sìn bẹ́ẹ̀ náà ní pàtó àwọn ìtàkùn àìsọ ó tún lè lọ́dọ̀ àbúrò Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bó ṣe ń bẹ nínú àdéhùn áùtù máàlì ìkan náà tàbí àbúrò Muhammad sallallahu alaihi wa sallam tó gbogbo àwọn agbègbè tí àbá ti ń sọ ilé rí ọlọ́run bá fọ pẹ̀lú ìrìn ọ pẹ̀lú ní àtijọ́ ẹgbẹ́ ṣùgbọ́n ó ní ìtumọ̀ rẹ̀ òǹkà tó ní í ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ bí ohun ló ṣe ń dìbò náà sórí tó ń sọ ní gbogbo ọlọ́mọba subhanahu wa ta'ala ó ti omi pampa ìgbóná kó fi yìnyín kó fi ṣe kó fi pa ìgbóná rẹ̀ ìtumọ̀ omi tó ń sọ ń bẹ̀rẹ̀ ìtumọ̀ ìyìnyín tí wọ́n sọ ń bẹ̀rẹ̀ rẹ̀ sólẹ́yìn ó ń lẹ̀ nínú àdínkù áfíríkà rẹ̀ èyí tó kọ́ fún ìrọ̀lọ́gbà bára fún orílẹ̀ tó ga abúlé rẹ̀ lọ. ààrẹ bó ṣe rí rẹ̀ nǹkan ìbátan fún orí tí ọlọ́run bá ti hàn án wọ̀ tààlà tó bá ló jẹ́ níbi. ìbátan tó ní orí tó sọ ààrẹ ojú gbogbo ìbátan tó yàn án ní ìlà yorùbá ẹni tó kọ́lé tó bá jùlọ tó torí kò ló kú pé ilé tó ga jùlọ lórí ayé tó bá fẹ́ ní dáadáa ìgbádùn tí ó rí fún sàárè ó ti gbogbo ìgbádùn tó rí ilé ẹ̀ lọ. káwọn àti ìsọ ilé tí ọlọ́run ọba palẹ́ ti kalẹ̀ fún lórí ẹ̀ bẹ́ẹ̀ tó bá dúdú ọdún ìgbà ìyára tó bá bínú àjẹ́ náà àbẹ̀lọ́wọ́ bá subhanahu wa ta'ala kókò wá fún àwọn ẹni rí. tó bákan náà kó fún àwọn ará alẹ́ tó dáa ti tiẹ̀ tó da àtẹ̀wọ̀n ara lóṣù ẹ́ àwọn tí ó máa bẹ pẹ̀lú ẹ̀ nínú sàárè tó máa bẹ pẹ̀lú ẹ̀ láwùjọ náà àwọn tí ó ti dá ju àwọn tì mí lọ tó bá yẹ pé ìyàwó ni ìyàwó tó dáa ju ìyàwó ẹ̀ lọ tó bá yẹ pé ọkọ obìnrin lẹ́ni náà ọkọ tó dáa àjọkọ rẹ̀ lọ tó túmọ̀ sí wípé ọkọ tó nílò ayé ìkọ́lé òjọkọ rẹ̀ lọ àwọn àbá àti ìtumọ̀ rẹ̀ ọkọ tó bì ní pé mùsùlùmí ni túmọ̀ ọkọ ní òbí tiẹ̀ dáadáa tó bì ní wájà lè láyé ọkọ yẹn náà yóò padà fẹ́ ìmọ̀ ọlọ́run bó bá fún un ṣe ní àtúnṣe tó yàtọ̀ sí lọ́kọ̀ yẹn ṣe rí láyé ìtumọ̀ rẹ̀ nìyẹn ìtumọ̀ rẹ̀ lójú rẹ̀. wọ́n ti fi ìyàwó ìpìlẹ̀ wípé ọkùnrin mùsùlùmí onírẹ́ẹ̀tì àti tẹ́jú ìyàwó ẹ̀rọ ọ̀gá lọ onírẹ́ẹ̀tì àti tẹ́jú ìyàwó ẹ̀rọ ọ̀gá lọ ọlọ́run ọba ló ń bá tún lórí ìyàwó mẹ́rin ṣùgbọ́n kó jà ṣe déédéé pẹ̀lú wọn kó fi kálukú ní ẹ̀tọ́ rẹ̀ kó má ṣe jàmbá fún wọn eléyìí ní kókó sọlọ́jọ́ pé kó lè fi sọ fọ́kọ òun ìfẹ́ jẹ́ ọ̀kan lọ nínú síra òun obìnrin ní yóò mọ ìgbé èrò fún sí ọkọ rẹ̀ nítorí pé kí ọkọ fẹ́yàwó ni àbí torí pé gbọ́ pé ọkọ fẹ́yàwó ni yóò abẹ́rẹ́ sí máa wù àti ó lè fẹ́ fọ́ fọ́nìtì ní máa tọ́lọ̀ dáhùn ní ẹni ká máàkì àwọn àti láàtọ̀ rẹ̀ wá. ayọ̀ ọ̀rọ̀ wa ni kò ṣe yọ kúrò ní àìsàn án. tó o ti tó ṣe pé ẹ̀sìn bá dé ó lè mẹ́rin ṣe pé kọ́kọ́ òun fẹ́ ju òun nìkan lọ ṣùgbọ́n nítorí wọn bá yóò gbà ní yóò wà ju wọ́ọ̀dù sẹ́ẹ̀rẹ̀ yóò fẹ́ lọ́n kọ́lọ̀ ní kí ẹ̀rí òun rọ̀ fún òfin ọlọ́run bá kò ń ṣe tó fún wa òkú òbí ẹ̀ bí ẹni tó lọ sọ fún ọkọ rẹ̀ pé bàtọ́kọ̀ òun ti fẹ́ àwọn òbí rẹ̀ òun jókòó súnmọ́ òun mọ́ òun jókòó ṣe lé òun jókòó ṣe lé lórí bébìtì lórí ìgbésí ìwò kékeré afẹ́lẹ̀ ìgbélé ní pé kọ́pù obìnrin níyàwó tó ta ìyàwó ẹ̀ ó lè túmọ̀ sí pé kí ni ìyàwó tó bẹ́ta ìyàwó ilé ìyàwó alé ìyàwó rẹ̀ láyé ní tó bẹ́ta rẹ̀ torí pé àwọn ọkùnrin oṣù tó níyàwó tó bá lọ́jọ́ tó ta ìyàwó àwọn obìnrin ẹ̀dẹ̀ ju àwọn obìnrin ayé yìí lọ. حور مبصورات في الثياب gẹ́gẹ́ bí ti ọlọ́run bàtà ara bàtà ara rẹ̀. ṣùgbọ́n ìyàwó ayé náà lọ́run tó bá ti ń ṣe tó ṣe ní kó ń kó ti dá gbígba ẹlẹ́ kan tó gbígba àwọn ìyàwó tí ọlọ́run ti ta létí kalẹ̀ ní àjẹmọ́. àlejò Muhammad sallallahu alaihi wa sallam ìgbà tó ṣàdúrà fún òkú عاصم مالك الأشعري رحمه الله تعالى قل فتمنيت أن أكون أنا ذلك الميت ìgbésẹ̀ àdúrà yìí tó wọ̀ ní lára dé mo bẹ̀rẹ̀ ní ṣoṣo pé èmi gangan ìlú tẹ́ ṣàdúrà kò ṣe pé tọrọ fún òkun kò ṣe pé èmi ni òkú ìgbésẹ̀ àdúrà yìí tó kánú ọ̀la tí wọ́n fi nìkún lára tó máa tọrọ rú àdúrà báyìí fóònù. sọ̀nùbọ̀ Muhammad sallallahu alaihi wasallam àti ohun tí àwọn òkú àwọn mùsùlùmí lára. a ṣàdúrà fún wọn. ìlànà sọ pé ìròyìn títí sí èkú lára ìfẹ́ tó pàtàkì púpọ̀ ni tí kò sì mú wọn bá kí ẹlẹ́ṣẹ̀ gbogbo wọn ṣùgbọ́n táwọn kan bá kí àwọn yòókù ṣe ẹlẹ́ṣẹ̀ táwọn kan bá kí àwọn yòókù kì ṣe ẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni kẹ́tẹ̀ yìí lọ títẹ́ tí gbogbo wọn fún wọn bá wá pọ̀ tán tẹ̀lé lọ títẹ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ ni wọn fáwọn bá fi lọ àwọn tí wọn lọ wọn ẹlẹ́ṣẹ̀ ìlànà tó fẹ́ láti ní yẹn ni tí ó mọ̀ tẹ́lẹ̀ àwọn tí olùgbà tó tó gbọ́ tí kan mú àwọn sàábí ànábọ̀wọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ tí ìyàwó anájọ̀rọ̀ bí aláàrẹ̀ náà tún sọpọ́ọ̀tì ẹ̀ ìfànàbì sọ bẹ́ẹ̀ kí ló wí ó ní làkọ̀tọ̀rọ̀ náà ti kọ̀rọ̀ mọ́kànsì àti ní wọ́n máa gbẹ́kùn lọ sí tẹ́lá ní tẹ̀lé wọn ní wọ́n mọ̀lọ́mọ́ lọ sí ìṣókùn ní rárá láti bá wọn nígbà tó bá jáde láyé gẹ́gẹ́ bí sí àmì Muhammad sallallahu alaihi wa sallam insha Allah àtúnmọ̀ àtúnṣíwájú ní ọjọ́ tí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ subhanahu wa ta'ala sí iṣẹ́ àmúwa tó ṣe àlékún ìmáyé fún ìtọ́kàn wa tó ṣe ẹ̀sọ́ wa ní ẹ̀sọ́ ojú àmì وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفر الله نعم نعم Thank you. lánàá mélòó ó lè kírun sí òkú lára àbí ìgbà mélòó ni wọ́n lè kírun sí òkú lára. àkọ́kọ́ káwá tó kírun sí òkú lára lókùn ìgbà tí àwọn èèyàn bá pọ̀ ìyẹn ló dá. tí nǹkan bá kírun sí òkú lára wọ́n kí òkú lára náà ṣùgbọ́n bá mọ̀ ní nǹkan tí ìgbà ní anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ilé títí òṣòkùlà nítorí káwọn yẹn lè máa pọ̀ ń bẹ́ sọlọ́dún máa ń fọ́nrán sí nígbà ní ti tẹ́tí sí òkú ara lálẹ́ ó ń ṣe haramu ṣùgbọ́n ìyẹn lè tilẹ̀ so àwọn tí ó fi mùsù lára lè kéré àwọn tí ó fi mùsù lára wọn lè kéré bákan náà anábíwá Muhammad sallallahu alaihi wa sallam kò ń fẹ́ ká kí mùsù òkú lára nígbà tó ń bá ṣẹ̀ṣẹ̀ yọ kórùn sí yọ dáadáa bákan náà kò ń fẹ́ káfíìn sí òkú lára nígbà tí òun bá wà ní àtàrí ẹ̀fí five minutes or ten minutes or so before irun zoo nítorí àti pé irun zoo ìwọlé ní ìkàdé one oh four ní wọn aláfẹ́ kí ni tó kùn lára sáájú pé ìkàdé ten fifty five ten fifty six àsìkò báyìí òun wà látàrí sòkò ń ṣe nǹkan tó bá mu ká máa kúrò sí òkú lára mu láti ìgbà yẹn àti ìgbà tó máa ṣẹ̀ṣẹ̀ lọ wọ lẹ́gbẹ́ ṣe lè nínú àdé ọ̀pọ̀ lọ́nà àrùn rọ́bì aláwọ̀ tó ní sàlátì sàáràtì fáwọn rasulullah sallallahu alaihi wasallam yanhana an nusalli في المدنة وأن نذكر بإن موتى أصل مدفع كان بدل من أصل مدفع في المدنة bákan náà ká sin àwọn òkú wa níbẹ̀. àkọ́kọ́ ìdàkọ́kọ́ ṣẹ́ǹtì bá àbùkù ìgbà tó ń bá ń yẹ káṣẹ tẹ̀gbẹ́fẹ̀ sí ìdàkíkè. ìkejì حين يكون قائم الضريع حتى تزول ìgbà tí òun máa ń bẹ látàrí tó ní iye kúrò látàrí ìkẹta حين قضيت الشمس الغروب bàtọ́ ló bá fẹ́ lọ wọ̀ àtàtẹ́rù tó mọ̀ èrò tó èrò rẹ̀ tó a lè kí ni tó kù lára lálẹ́ ṣùgbọ́n tó ìgbà míì bàbá rẹ̀ tó kàwá fẹ́ kí ni tó kù lára lálẹ́ ìrìn òní pọ̀ bẹ́ẹ̀ tó ka káná kí ni tó lára. náà kí àwọn tẹ́lẹ̀ kan kí ni tó lára kí bẹ́ẹ̀tì ní ìtúwá kí bẹ́ẹ̀tì ní ìtúwá eléyìí kò ṣe nǹkan tí ó bá a àdúrà ẹni tó bẹ́ kí ìṣòro lára òkà àwọn lókè àbẹ́ni tó bẹ́ kí ìṣòro lára kò sí lára nígbà tó kù kú ìṣòro èèyàn bẹ́ẹ̀ àwọn lè kí ìṣòro òkú lára ilé lẹ́yìn àtàkì kí ìṣòro lára kó lẹ́ni tí òkú lára ẹ́ àwọn afá mi gẹ́gẹ́ bí wọ́n máa padà táwọn mí wọ́n ní lẹ́yìn oṣù kẹtẹ́yìn bá pé tó gbọ́ pé nǹkan kú ó lè lọ sí sàárè láti lọ sí sàárè lẹ́yìn oṣù kan àwọn afá mi gbọ́dọ̀ kò bá jẹ́ lẹ́yìn ọdún mẹ́wàá lókè ìgbà tó ṣe bẹ́ẹ̀ tẹ lọ́rọ̀ kí òun sí lára ẹni yẹn ẹni tí ẹ bá láyé ẹni tí ẹ bá láyé ẹni tó ṣe bẹ́ẹ̀ náà ní èrún ó ti jẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yàn fún oyin nígbà tí kò ti dáyé tó fi ń bẹ láyé mo ṣe tó bàbá bàbá mi fẹ́ lọ sí ìgbàrí ẹ̀ lọ sí ẹ̀ẹ́ ẹni tí èèyàn bá láyé kí òun náà ti tó kírun nígbà tó ti ẹ̀ bẹ láyé èèyàn wá pé wọ́n lè lọ kí lè túkọ̀ àrẹ rẹ̀ nara ṣùgbọ́n ìtàwọn èèyàn máa ń ṣe láwùjọ wọn nígbà tí wọ́n ní òkè ìrún mẹ́tàlá ìmọ̀mù tòtògbòrá àbí dọ́kítà àwọn òkè ìmọ̀mù kàfọ̀nṣà àwọn náà òkè ìmọ̀mù inú òkè ẹwà tí mo lé ẹ̀mẹ́ta lẹ́nu ìmọ̀mù ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ìdí súnà náà lọ́wọ́ mọ́tò mọ́tò lọ́wọ́ àìyí ìṣẹ̀lẹ̀ àdúgbò tàbá ti la lákọ̀ọ́kọ́ àtùpá tàbá ti títa lákọ̀ọ́kọ́ àtùpá méjì ló kù ní òdìlé sókè jẹ́gbó sí jẹ́wọ́ láwà. Yeah. náà mi jẹ́ ti question dára èyí tí mo gbọ́ ń bẹ̀rẹ̀ ni pé ṣé àwọn èèyàn wọn jẹ́ àpò láì ṣé bóòlù ṣe jẹ́ àpò láì mo mọ́ tó ń bí ìrìbù mú àlá wọ́n gbà pé ọlọ́run wá ń bẹ̀ wọ́n gbà pé ọlọ́run wá ń bẹ̀ ọlọ́run wá ní wọ́n láyé ìta àrùta àbùkírí àwọn ìyá pé lọ mọ́ ń tà lákọ̀ọ́ ولئن سألتهم تنظر لمن خلق السماوات والأرض قالوا لا تنأتي فقرأ ذكر القمر قالوا كيف قالوا إذا هو ومن الله يعني خلقه شو بدك نتكلم بالجولي كل شيء أجل توحيد الربوبية من لجة في الجنوة ما نقول لك بين بينه أتكلم قالوا قالوا داروا قالوا شجاع قالوا يتقالوا لكل إنسان wọ́n ní problem tí ẹ lẹ̀ yẹn náà ṣùgbọ́n bí tí major problem wà gangan ni pé wọ́n àgbà fóònù nìkan ló yẹ káwọn kan ṣe ìjọsìn bí ṣe pé àwọn ìlú ìlú náà ẹlòmí yóò fi wà pé tó bá tó nìkan yóò tún pé yóò ṣe ìyá ẹ tó bá tó nìkan yóò tún pé ṣé tó bá tó nìkan yóò tún lọ sí sàárè yàrá ìwà ni wọ́n lọ ìyá ni wọ́n lọ yóò tún pé wọn náà yóò ní káwọn tètè yìí wọ́n bá pe Allah bá ní wọ́n pe Huba wọ́n pe wọ́n pe Manaf wọ́n pe Ẹ̀rọ̀dà àwọn mímu ó ti pe lá ṣùgbọ́n tí wọ́n bá ń bá àwọn tó dójú ẹ̀ tí wọ́n ti a ah, ọ̀rọ̀ láti pẹ̀ ilé ọ̀rọ̀ òṣùpá ilé ọ̀rọ̀ Manaf ya Allah ẹ̀yìn máa pariwo ya Allah الله سبحانه وتعالى يستطيع فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين wọ́n máa ń bẹ́ fún ọkọ̀ ojú omi tí ìjì bá wá ń gbé ọkọ̀ ojú omi tí ọkọ̀ ojú omi tó ń bẹ nínú ẹ̀rẹ́ fẹ́ kàfáì tó fẹ́ torí kólò tó lọ ṣubú yá Allah ní máa pariwo yá Allah yá Allah ọlọ́wọ́ subhanahu wa ta'ala yá Allah mú kìrìsìnà láòjì lẹ́ni tó ń fọ ẹ̀sìn náà fún ẹ̀ wọ́n gbà gbogbo búbá ìtàná àti òǹgbà àtàǹtẹ̀ ìyá fún ọ nítorọ́gbọ́ yẹn mọ́ wọ́n máa fi rá àmọ́ rẹ̀ ọlọ́wọ́ sì bá ń rọ̀ bàrẹ̀ méjì sí ńlá ìgbé bàbá máa nà já òun ìlà ìbár tó ń bá wa fún wọn yọ ti padà ti mọ̀ sí gbogbo àwọn nǹkan yẹn so nìkan náà àwọn àfa ó ní kéèsì àwọn àbí ìfẹsẹ̀rẹ̀ àwọn mùsùlùmí ó mú ọ̀sùn fún kéèsì àwọn mùsùlùmí mẹ́ka lọ àwọn mùsùlùmí mẹ́ka tí nǹkan bá tó dúró wọn para sọ́dọ̀ àlọ́ àwọn mùsùlùmí bá ń tọ́ra wọn mùsùlùmí lónìí tí nǹkan bá tó dúró wọn á sọ́dọ̀ kan ní ẹ̀sẹ̀ sí àlọ́ nígbà tó ní bá ṣe nǹkan ní ah, ẹsẹ̀ ẹsẹ̀ lébọ̀ọ́ ló ń jẹ́kẹ́ ẹlòmí kọ́lọ̀mà tó ṣàánú wa níbi àwọn tó ṣe kékeré ní àwọn ẹbí tí ò lágbọ́ yé ẹ̀sìn fún ọ̀pọ̀ láti gbé yẹn lọ́lé bàbá aláwo nígbà tó bá di pé yóò rẹ ẹni yẹn yìí àwọn àgbà tó gbogbo iṣẹ́ ti lé bàbá aláwo ẹ̀ wà gbọ́ pé kú sílé aláwo ó kú sí chọ́ọ̀kì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí pé tó jọ ọlọ́kùnrin ní pé kó ti kalẹ̀ ya kalẹ̀ ya ṣùgbọ́n ọ̀sẹ̀ lórí pé kàdí nǹkan bá gbà lọ́wọ́ tó gbogbo ẹ̀sẹ̀ tọ́nà máa ń lọ́ọ́ lókùn bá máa ṣe pé kọ́mọ bá kó ṣe àmọ́ wa tó ló gbé pé ẹ̀kọ́ ṣíṣe ìwọ orogún pẹ̀lú ọlọ́wọ́ bá ó sì wà very much haram àwọn èèyàn ń ṣe é ní ṣíṣe títí bí sí ṣèṣẹ̀ṣẹ̀ ẹ̀lòmí láìláìláìlá tó ń sọ irọ́ ní bàbá tẹ̀síwá àbúrú sí mọ̀mọ̀láìláìláìlá ó lè ló fọ́ ten thousand bó ṣe pàápàá yẹn òun náà ni ó ti ṣe kékeré nítorí ah, àrùwà bílà àbábílà àti bí yàrá ọkọ̀ láìlú òun náà wọ́n ló bá ilẹ̀ ìgbà kan sí wọ́n ní àwọn tó ní méjèèjì ha ha lọ́rọ̀ mọ́lẹ̀ àárín àlùjẹ̀nú kẹni àdíkí ní ìjọ fún pé eh, eh, e eh, ọ̀pá ọ̀pá káàkiri kálùsọ̀ tó káàkiri lọ́kùnrin ilé àwọn ọ̀pá iná àti iná قلوب الله أولي الرحمن أيما كانوا فلو أسمعوا الحسنى يا الله يا رحمن من وجهك يا أولي قلوبنا نوبا أروى بلا برا بابلا رقى ياري سيجوشي بدوى orúkọ àlùjẹ̀mí ni ẹni tó ń porúkọ àlùjẹ̀mí tó ń tó ń sí àtẹni tó ń àtọ̀yá kẹ̀kẹ́ náà ni wọ́n pèlè ní àwọn méjèèjì àpọ́nlé ní pélé ń pe Yorùbá èyí ń pe kí òun pe àjùjọmú lárúbáwá ìkẹ̀kẹ́ náà ni méjèèjì tó kò jẹ́ lẹ́yìn ìṣiṣẹ́ wa bá wọn. Máa tó ka bí obìnrin tó rọ bí ọgọ́tùn tó rọ bí ní ṣe ààrùn tó dínú ìmọ̀ ilé iná ìyà fi jẹ́ ṣùgbọ́n bàtàrà bá ti jẹ́ ó ti bẹ́ rere báyìí nípa onílò ti wá ṣòkí tó ti ẹni tó ń bẹ ṣe mọ̀ rí nìyẹn so nígbà tí wọ́n bá ń pe yá ó bá lù lánàá náà nìkan ẹ̀ ṣe kò tí ì le dáadáa ṣùgbọ́n tó bá le dáadáa yá àlùbá làwọn máa ń pè sí wọn

kò sí kàdíjà ní. Thank you nínú Thank you tó ìdílé ẹ̀ka ní ìgbà ó gbà ní àwọn ọmọ ìdílé ẹ̀ka Náà lórí ìyẹn ni pọ́lẹ́mù tó wà ó ní àìní àgbọ̀ ọkùnrin àti obìnrin. Tí ọkùnrin bá ní àgbọ̀ ilé ẹ̀sìn Islam, tóbi náà ní àgbọ̀ ilé Islam kò túmọ̀ sí pé wọn àní máa ní ìsọmọ sáńdì díẹ̀ díẹ̀ yóò máa ṣẹlẹ̀ ṣùgbọ́n àìní àgbọ́yé ẹ̀sìn kò dé kí kálukú máa ráìtì kò dé kí kálukú máa ráìtì kò rẹ̀ dé kí kálukú máa ojúṣe rẹ̀ ìyàwó mọ ojúṣe ọkọ náà mọ ojúṣe ìyàwó máa ráìtì ẹ̀ ọkọ náà máa ráìtì ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ẹ̀sìn ti spell out ṣùgbọ́n bá sí àwọn bá mọ ráìtì rẹ̀ yóò jẹ́ kó máa kà fún ara ráìtì rẹ̀ ní tí ó fi ń ṣe ráìtì rẹ̀ ìgbà tí ọkọ tí ó bá lágbóyé ní tí ó fi ń ṣe ráìtì rẹ̀ yóò máa kà fún kí ní ráìtì rẹ̀ ìtọ́jú ojúṣe rẹ̀ yóò tó ló jẹ́ pé àwọn ìjòkó bá ìjòkó tó gbọ́dọ̀ máa wáyé ni kí kálukú máa right kó máa dúdú tá a bá máa right sí wa tá a máa dúdú sí wa lẹ́nu tó bá gbìyànjú àti máa ṣe nǹkan ní lẹ́yìn òun rárá kò sí. فالله سبحانه وتعالى أنكم ما بلغ من النساء إن تبوا بعض من النساء مثنى وثلاثة وربع اللي سمت اللي سمت اللي كمان فرمى سبحانه وتعالى وعني تنفيس الله تعالى ما تهدان بوكي ميشيكي قواعد كيف أو ملكة أيمانكم àbí àwọn ẹrú tó ń bẹ lábẹ́ ẹni ẹnìkọ́mọ̀ ọ̀dọ́ ìyáríkà ní àlọ́ta òun ọlọ́run eléyìí òun lẹ ti ń ṣe àbòsí sọ́yà ẹ̀fẹ́ ọkùnrin tó fẹ́yàwó fẹ́ni ó wá wù láti fẹ́yàwó kejì ìyàwó àkọ́kọ́ wá òpó òsì pé kó fẹ́yàwó kejì lórí bẹ́ẹ̀lì sí i ìtọ́nà ọba sọ ní pé máa sọ́ọ́mà tó wá wù mí ọlọ́run kò gbé ìdí ẹ̀ lórí wípé sálákọ̀ọ́kọ́ ìbárọ̀ mọ́ bí kò gbé ìdí ẹ̀ lórí wípé tí alákọ̀ọ́kọ́ yìí tí ò bá satisfy iye ìgbà yẹn òun ló tó lè fẹ́ lómi ó lè fẹ́ méjì mẹ́ta mẹ́rin ṣùgbọ́n ọ̀nà ẹ̀yìn ọ̀dún pé kí ó mọ ojúṣe tí ó ṣe fáwọn ìyàwó lẹ́yìn nítorí ojúṣe rẹ̀ lórí wọn kó mọ̀ ẹ̀tọ́ wọn ló kó fún wọn tó tí obìnrin bá ti jẹ́ òun ló sàlẹ̀ ọkọ̀ lọ́wọ́ pé kó o lè fẹ́yàwó mi lẹ́yìn mi obìnrin ti kọjá là ó ti ń ṣe lórí ó ti kó lóòjì òfin ọlọ́run wa ó lè mú ní ọkàn tó gbọ́ kan nínú ìyàwó mi dòun lọ ó sì gbọ́dọ̀ mú ní fọ́ọ̀mù yìí ṣùgbọ́n kó má bàa dé pẹ̀lú ọkọ̀ wọn ò ní fẹ́yàwó mi àdúgbò náà ní ọkọ̀ lára kólú òṣìṣẹ́ kọ́kọ́ súnmọ́ ọmọ torí tó sọ fẹ́lò ní obìnrin ẹbí wá ìdíni ọlọ́wọ́ bá kò ṣe ṣe ní. bẹ́ẹ̀ kọ́kọ́ náà kó torí kóun ti fẹ́ ìyàwó kan ní lórí ìyàwó àkọ́kọ́ kó àbádọ́ ìyàwó kejì ní ìyàwó àkọ́kọ́ kó àbádọ́ rẹ̀ òun náà ti wá ìdíni ọlọ́wọ́ bá. so justice yẹn gẹ́gẹ́ ni nǹkan tó pàtàkì níbẹ̀ kéèyàn ṣe ń gbé ẹbí ẹ̀ ṣe. so tí ó parọ́ mọ́ bí òun ni ṣùgbọ́n àdìsẹ́ńtì àti náà lọ́sọ̀rọ̀ àwọn òṣọ́ pé dandan ni kò fẹ́ àwọn méjì àbí mẹ́ta àbí mẹ́rin ẹni bí ní ìyàwó méjì orin ní kí ni wàhálà fún un ẹyọ kan ti tó fóun orin ẹyọ kan ti tó wù ní ẹni àtẹni tó fẹ́ fẹ́ àwọn kan fún òun fẹ́ gbé wàhálà wọnú fámìlì rẹ̀ ẹni bí ní bẹ́ẹ̀ islam sọ pé dandan kò fẹ́ ṣùgbọ́n ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń sapọ̀ ń fẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin gúgúlẹ̀kù tí ọ̀pọ̀lọpọ̀ wọn ní àtàwọn fẹ́ tí òye wọn òun ni pé ọlọ́mọba ló dá wa nọ́mbà obìnrin yìí pọ̀ ju nọ́mbà ọkùnrin lọ àwọn obìnrin tó ń lọ láyé títí gbogbo bá mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n sì kù ṣẹ́kù àwọn tó ṣẹ́kù yẹn wá wúyọ̀ ọ̀dì ọ̀dà àwọn ní o satisfy ara wọn ìsílẹ̀ àkóso kí wọ́n máa bẹ lábẹ́ ọkùnrin lọ́nà aláàyè àbí kí wọ́n máa bẹ lábẹ́ ọkùnrin lọ́nà haram ló jẹ́ pé àmọ́ iye tó ń ṣe ra mù káàkiri tàbí ìbálẹ̀ ní tí ó yóò fẹ́ ẹwà ń gbé wọ́pọ̀ lẹ́yìn pé bó bá rí ìrìn pé bẹ́yẹ̀ ìbá gbé lónìí wọ́n jùlẹ̀ èlòmí ò tún gbé lọ́nà ó jùlẹ̀ bẹ́ẹ̀ lóbìnrin kan ti wo pé ọkọ òun ò gbọdọ̀ fẹ́yàwó méjì ẹ̀rọ kan náà irú obìnrin bẹ́ẹ̀ pé ọkọ rẹ̀ wá ṣaláìsí òun ló ṣe fún ìwé ìlú rẹ̀ torí pé píríncípù rẹ̀ ni pé ìyàwó kan ọkùnrin kan ìyàwó kan ni tí ọkọ tí ẹ ń sìn ó ti ṣaláìsí ni ó pẹ̀lú tí ó fẹ́ nílẹ̀ Yorùbá ló ń sìn ìyànfẹ́ ìṣẹ̀fẹ́ fẹ́yàwó lápẹjúwe ó wá lọ́gbọ́ obìnrin tó jẹ́ ẹni tó ti tọ́lé ọkọ wa lọ gbé lọ́sọ́dọ̀ àwọn ẹbí rẹ̀ pé dájú ìmọ̀ràn ìdíkẹ̀ bẹ́ẹ̀ balùkẹ́fẹ́ lágbájá ó ti bímọ ẹyọ kan bó ti bímọ méjì pa àtàbí bẹ́ẹ̀ gbà rẹ̀ níbi tó ti pọ̀ dé láyé owó arúgbìnrin wúndíá ẹ́ adélébọ̀ ló wá sọ pé wá àtàbí bẹ́ẹ̀ gbà wọ́n àti sọ wípé kó máa bá ilẹ̀ ìjẹ́ rẹ̀ ó sàkóyì ká ní ó fẹ́ ní obìnrin tí ọkọ rẹ̀ ti fún yẹn ká ní ó fẹ́ obìnrin tí wọ́n ti kọ́ lẹ̀ òun lè fẹ́ ta ti fẹ́ ààrẹ ó túmọ̀ sí pé yóò máa ṣe ọ̀nà wọn fún un máa bá lù wọ́n máa gbèbù sílẹ̀ wọ́n máa bá lù islam ló fẹ́ wọ́n dáadáa yẹn ó máa bẹ lábẹ́ ọkùnrin kan gẹ́gẹ́ bí ọkọ àti ẹ̀wọ́ títí islam fẹ́ yẹn tó gbogbo àwọn tó ń takò àfẹ́yàwó méjì wọ́n ń parọ́ ni ẹlòmí ní gẹ́fẹ́ bẹ́ẹ̀ lòmí ní nínú àwọn tó ń tako à ń fẹ́ àwọn méjì yìí ẹlòmí nínú wọn èyí tí ọkọ rẹ̀ ń dánwò níta òǹkẹ́ fún rẹ̀ mọ̀ bẹ́ẹ̀ lọkùnrin ní iná ìgbà alájọ owó fún gẹ́fẹ́ owó tí ò lè ná sí àwọn olè rẹ̀ gẹ́gẹ́ lórí ní àwọn ọkùnrin tí ó bí mọ rẹ́kẹrẹkẹ síta nígbà tó bá fún ní ìsìn àwọn ọmọ ìwọ́n máa jáde lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹwà wọ àwọn ọmọ rẹ̀ ẹ̀rì kó ń jọ ọkùnrin ẹbí ẹ̀pà obìnrin ní ibi tí ó ti ṣe kí ni tí ó ti ní mẹ́ta ìṣù nìyẹn tí ó bá di pé wọ́n ń gbé lọ sáró ń gbé lọ sí òun ṣe kí ni kó fọ́kọ dánù ti ẹ̀mí ó lálà tó ayé nítorí ọkùnrin kí ló fẹ́ pa ọkọ tó lé lè gbẹ̀mí ní gbogbo tó mi lè ṣe tí mo lè ṣe sí lẹ́yìn ọdún kan ìrìnlẹ́ obìnrin tí ó fẹ́ ní ilé kiri tó ní àbá ẹ̀jọ̀ ẹ̀bá ń rọ́kọ̀ mi èyí tó bẹ́ pa rẹ̀ lórí ẹ̀kọ́ ó ti gbàgbé láàrin ọdún kan tó wáyé tí mo fún ìkọjá gbogbo bá Thank you. Mo náà mọ̀ pé ọ̀sẹ̀ ìyá Náà ń bèèrè wípé ẹni tó ṣe wípé ó fẹ́ kí mo tó kù lára ẹ̀kọ́ lárúbáwá òun náà ló tún yanjú jù láàrin àwọn èèyàn tí wọ́n ń bẹ ní àdúgbò ó ké ó ṣe Allahu Akbar alákọ̀ọ́kọ́ ó ké fásíà ó ṣe Allahu Akbar ẹlẹ́ẹ̀kejì wọn sì láti bẹ̀rẹ̀ ní àṣẹ ìṣẹ̀wó ṣe ẹlẹ́ẹ̀kẹta ta ní kó ṣàdúrà tó ti gbìyànjọ́ lárúbáwá ṣé lè fi yorùbá ṣe àdúgbò fi ń lù sí láìláì bára ìṣẹ́ ìtọ́jú ìlú bẹ́ẹ̀ ọláwà náà. Thank bẹ́ẹ̀ ni wà fún pé òkú tó bá fún àmàlàkọ̀ abanusàrí bẹ́ẹ̀ ni àmàlàkọ̀ abanusàrí tí wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ wọ́n béèrè pé ta ni ọlọ́run bá rẹ kí ni ẹ̀sìn rẹ bákan náà kí ni ìyàtọ̀ ta ni òjíṣẹ́ rẹ tó tó bá ti dáhùn ní ìdáhùn tó yàtọ̀ sí ní tó jẹ́ tọrọ tí wọn wọ́n máa kó kí ni a máa bò lórí tó wọ́n dẹ̀ máa fi ìbéèrè lọ́wọ́ rẹ̀ Thank you.

nǹkan wa náà bí ẹjọ́ àtọ̀rọ̀ ju wa ní tí ojú wa tó bá lọ ṣe mẹ́rin pẹ̀lú ojú àwọn ojú ọ̀dúwọ̀ àmì ìdíwọ́lẹ̀ àṣìṣe àkọsí ara wa ṣé ti yé anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún kanú àwọn sàárè ó ní láti ṣe ìnáfẹ́ra tẹ̀ náfẹ́ra ó jẹ́ bá lọ ṣe mẹ́rin àbójú ẹ̀rọ orí ni kúrò yìí lára obìnrin wọ́n fi kún òun mọ́ obìnrin tí ó fi ṣẹlẹ̀ tọ̀ ni wọ́n fi kún èyí tó wo yẹ tó já wà nìyí ìmọ̀ lọ́kẹ̀ ìkú lọ́wọ́ lé ní lọ́kẹ̀ àfihàn èyí tó wò lákọ̀ọ́kọ́ yẹn lọ́wọ́ bá mú ìkejì tó bá tún wò yẹn nìyí wọn á kalẹ̀ ìjọba àwọn sáré bí wọ́n á lọ́wọ́ Muhammad sallallahu alaihi wa ان شاء الله اكلمني اترك وجهك برضه طريقي فإذا ماما ويشح إذا ماما وإذا ماما ويشح وكشف عن النوم ṣẹ́ni wọ́n ń bá rẹ̀ tó ń wọ àwọn nǹkan bẹ́ẹ̀ tó ń pọ̀ tó ara rẹ̀ ṣẹ́lá àwọn rẹ̀ lálàáfíà ṣẹ́lá àwọn rẹ̀ ní àlàáfíà náà náà wọ́n ní òkúkú àwọn afẹ́ mú aṣọ wá láti fi fi òkú ṣé wọ́n ti gbé e lára òṣìṣẹ́ kan ní fi aṣọ tí òkú fi ilẹ̀ ló dá káàkiri lára tó bá ní àwọn ìròbí mélòó kan àpapọ̀ àbúrò ìlànà mẹ́rẹ́bàjì aṣọ fún afẹ́ àbúbá tó ọjà ẹ òun ni kẹrì lábùkù yìí ẹ̀yìn ìlhàyà àkójọ yìí ẹni tó ṣe iṣẹ́ ní òun ní wàṣọ tuntun tó ló jẹ́ pé kò ń ṣe dandan kókó kó káàkiri wọn wá pínlẹ̀ tí ó ránṣọ káàkiri ẹ múnú àwọn aṣọ òró tó ní ẹ̀pá pọ̀ ẹ̀dùwé yóò máa ti wà ókè bẹ́ẹ̀ náà. Thank wọ́n ní òkú ní àtúnlẹ̀ ńgbà tí ó jáde láyé nígbà tí wọ́n ní fẹ́kí mu sí ara àtúnlẹ̀ ńgbà tá a wá dé ṣé àwa fẹ́kí mu sí máa mọ́tí sẹ́ńtì sí gbẹgbẹ́ tí a kàn lé lọ sí gbogbo ìtẹ́yẹ lára àlùsílẹ̀. báwa bá ti mọ ibi tí wọ́n ti òun gbẹgbẹ́ sí السلام عليكم على ديار من المسلمين والمسلمين رحم الله المستقدمين منا والمستأخرين وجعل الله لكم لنا ولكم العافية وإنا إن شاء الله بكم لاحقون عصر وأحباب تاجي مطابقين بقبول جلارة إليه الهجرة إليه وبالذات الحق رغم من حمدك شر ما اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته